الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له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 وكل بدعة ضلالة وكل ضلالة في النار أما بعد فالتوحيد هو روح القلوب وقوتها والنور الأبصار وقوتها وهو أول ما جاء إليه الرسل وبه كل كتاب نزل قال شيخ الإسلام ابن تيمية رحمه الله تعالى التوحيد دين القرآن ولب الإيمان قال سبحانه وتعالى ولقد بعثنا لكل أمة رسولا أن اعبدوا الله واجتنبوا الطاغوت عباد الله الذي يفهم الساحر هذا كلام التوحيد والجواب إن تحقيق التوحيد ظاهرا وباطنا هو هو عنوان السعادة في الدنيا والنجاة في الآخرة هو أصل الملة وركنها القوي والحج خلق الله سبحانه وتعالى السماوات والأرض ومن كل خلقت الجنة والناس وبسببه انقسم الناس فريقين طريقه في الجنة وطريقه في السعير عباد الله ولتحقيقه بعث الله سبحانه وتعالى الأنبياء عباد الله ينبغي عليكم أن تحرصوا من الشرك كبيره وكبيرها وكبيره وصغيره ويجب عليكم أن تحرقوا توحيدكم في قلوبكم قال رسول الله صلى الله عليه وسلم من كان في قلبه مثقال ذرة من الإيمان دخل الجنة وقد روى البخاري في هذا المفرد عن معبد كل يسار قال انطلقت مع أبي بكر رضي الله تعالى عنه إلى النبي صلى الله عليه وسلم فقال يا أبا بكر للشرك فيكم أخاف من جديد دم فقال أدبر فقال الشرك وآل الشرك إلا ما جعل مع الله لا آخر فقال رسول الله صلى الله عليه وسلم والذي نفسي بيده من شركنا خاصة للجليل ذنب هل أدلكم على شيء إذا أنا أدلك على شيء إذا قلته باب عنك تاب تاب عنك قليله وكثيره قال قل اللهم إني أعوذ بك أن أشرك بك وأنا أعلم وأستغفرك لمن لا أعلم adágbébọ́lọ́ àlékún kí ọlọ́run ọmọbá òbí kí ọlọ́run àlékún ọmọ Muhammad sallallahu alaihi wa sallam ẹ̀yẹ́ ń kan ọlọ́run ọba gbogbo ó bá wa ní ọ̀sá yìí yóò dá lérí ọ̀pọ̀ tàwọ̀ṣì sallallahu alaihi wa sallam tàwọn ló ti bẹ̀rẹ̀ ẹ̀sìn rẹ̀ àdúgbò anájọ́ lọ sókù wọ́n ti parí ẹ̀sìn tàwọn tàwọn àwọn afáàjá sọ pé ipò tí tàwọn ló wà nínú tẹ̀lé ọ̀rẹ́ ẹ̀dẹ́ ìrìnà òkè tàwọn ìgbà ń sọ yìí wọ́n gẹ́gẹ́ ní ọkàn ẹ̀mí ọkàn ẹ̀mí ọ̀rẹ́ ẹ̀mí ìrìnà ونعمة الله سبحانه وتعالى قولي إسلام عبادته الربوبية níbi àwọn ẹlẹ́bí máa ń ṣe kábàbò ìṣe nǹkan yẹn gbọ́dọ̀ tó lọ́kàn wa wà bí o lómi yẹ́ ni káàkiri ọmọ ọba ló sọ aláàbò níbi àwọn ọmọ táà ń fi ọba sùhánà wọ́n wọ́n àtìgbọ́dọ̀ tọ́mọ́ ọba dáso níbi àwọn orúkọ rẹ̀ àtàwọn àròyìn rẹ̀ ilé ìlú ti ẹ̀jọ́ rẹ̀ lẹ́yìn àwọn gbogbo ẹ̀ta bá sàfẹ́kù kàní lára rẹ̀ ọkàn rẹ̀ ọkàn lásán ni. àwọn apá níta ọdún tá a sọ yìí òun ní máa ń fọ́ ọkàn rẹ̀ lẹ́yìn ẹ̀mí agbára agbára tá a sọ kì í ṣe agbára ìgbéga o òun ní kí ẹ̀ tó ti ilé lẹ́sìn yàn. kí ẹ pé bèbè kan ò ní Bátàwò bá dé èyí ò ní orí àdáwò náà ó kù lórí ẹ̀sìn. Àwọn ìlú máa bà. Àwọn ìlú ní àǹfààní náà pọ̀. Àwọn àjẹ́bí ọlọ́run, bá ti àdáwò fún wa. Bẹ́ẹ̀ náà làwọn òṣì dáadáa, òṣì dáadáa, ọlọ́run sàdáwò fún wa. Wọ́n tí wọ́n jẹ́ mọ́sùn náà, ọlọ́run sàdáwò fún ọ. Àmọ́ tẹ́tí tí máa ń jẹ́ kí yóò yẹ dé níbi àdáwò tó máa ń ṣe fóònù, òṣì ti yóò fèrè ìjà kan pàtó látàlá lápẹ̀kú obìnrin tó jẹ́ pé ọkọ rẹ̀ níyàwó wọ́n jẹ ọ̀kan lọ. lọ́dọ̀ sí nínú àwọn àjọkàn àwọn Yorùbá àti àwọn ẹ̀yà míì tí wọ́n jọ wọ́n nígbà tí kan bá àwọn ìyàwó wọn ibi rẹ̀ ó máa ní pé a lè fún ẹwọ ọkùnrin ti lẹ́wà yóò máa fọkàn pé ẹnì kejì wọn ni. àbí bẹ́ẹ̀ kọ́ ẹnì kan bí wọn ọkùnrin ìkan àwọn obìnrin ní eléyìí bí wọn ọkùnrin yóò bẹ̀rẹ̀ eléyìí àtọ̀ bẹ̀rẹ̀ ní nínú àwọn àgbà náà kẹ́gbẹ́ ìgbó ti rí wa tọmọ bá kó làwọn á bẹ̀ òun ti bí gbàgbé yẹn bá fi ọkùnrin adékúlé fún mi ìdí ọmọ fún mi bí bá fi obìnrin gbàgbé náà sí àwọn abúlé ọ̀dà kọ́dà nẹ́bí sọ̀rọ̀ bá wà yọ ìjọba nínú àwọn ọ̀rọ̀ rẹ̀ wọ́n ń fi ọlá púpọ̀ fún kíyàn owó yọ ọmọbìnrin tó wọ́n fún lọ. Ànẹ́bí sọ̀rọ̀ bá wà yọ ìjọba olùkọ́gbẹ́ tó bá tún yọ ọmọbìnrin méjì wà tó mọ̀ dáadáa. Tún ìbàlágà wọn ò lè kú rìn níbi ẹ̀ tí ó mọ ní ẹ̀sìn náà ni wọ́n mà. Ànẹ́bí sọ̀rọ̀ bá wà yọ ìjọba ó lè fi àti sọ̀rọ̀ nínú ọgbà ìjẹ́sìn àbájì lóyè. Ànẹ́bí wá fi

tí ẹ bá jẹ́ ìṣòro ní kó ti dáàrí nínú ilé rẹ̀ ó fẹ́ máa gbéra nínú mọ̀lẹ́bí wọn ọ̀gbọ́n ọ̀rìn jáde nínú ilé jáde nínú ilé tó àwọn kọ́lé sí òjì òní kọ́lé dáadáa sínú ilé yóò ká kó ní báwọn yẹn. bí ìjọba wá ń ṣe àwọn olóró ti sọ̀rọ̀ yóò àwọn ilé wọn ìṣe ìṣòro ó ní kí táwọn ti máa yìí wà lóòrùn àbùsọ̀ òun ní wọn ní kó tó rí tó ní ìjọba ìjọba àwọn akẹ́kẹ́ tí ìgbà tó lẹ̀ tó tó lè sọ ọ̀sán tí ọjọ́ wà bára ní lẹ́lú bá wà fáyé tó tẹ́ ìgbà ọ̀ṣun ọmọ ọ̀sán wọ́n sọ ọ̀gá sọ yìí tí ó kò hàn àti ní bẹ́ẹ̀ ti kò hàn ní bẹ́ẹ̀ jẹ́rán lè gbélé kàwé ìlú tó ti ta orí ìgbẹ́gbẹ́ ó fẹ́ nínú ọ̀sán ìlú bá a ti máa bá ìran lóòrùn àwọn àǹtẹ̀lì ẹ̀ máa gbóòrò àwọn ìbẹ̀. Kọ́lá bá bá ń tọ́ ọ nípa lọ́kọ láyà ẹ̀ máa gbóòrò àwọn ìbẹ̀. Kò sí ọmọ tẹ fẹ́ dá mọ́ àyà sábà lọ àǹtẹ̀lì sọ̀rọ̀ mọ́ ọ̀rọ̀ bẹ́ẹ̀. Bàbá wa wọ́n ní àǹtẹ̀lì àkàrọ̀tà ń sọ yìí. Bí wọ́n jẹ́ oúnjẹ gbogbogbò ìmáàlì gbogbogbò ìmáàlì. Ọlọ́run سبحانه وتعالى لمن في كل أمة رسولا ọlọ́run gbogbo àwọn gbogbo àwọn ẹ̀jọ́ tó kọjá lọ gbogbo àwọn ẹ̀jọ́ tó kọjá ìjọ kọ̀ọ̀kan pátá láti gbé dìde nínú wọn lọ́túùlà ẹni tí ó mọ ẹjọ́ òṣìṣẹ́ fún wa àti tí ó ti dìde fún wa láàrin wa. kí làwọn òṣìṣẹ́ ni wọ́n ń sọ ọ̀rọ̀ tàwọn ìlú olùkẹ́kẹ́ tó pa gbogbo àwọn òṣìṣẹ́ náà wà tó pa wọ́n bọ̀ ẹ̀lẹ́rìí gbogbo lọ́ha wà ọlọ́run ọba nìkan tó tó òun kẹrẹ tó yọ mí wọn. Gbogbo tó bá jẹ́ gbọ́ wúlù ẹ̀yìn àti ìsánàwọ̀ ọ̀sán mi. Ọlọ́run ọba nìkan lábọ́ ọmọ mi. Àgbọ̀rọ̀ ti sọ fún gbé lọ́gbẹ̀ ti sọ fún bàbá mi. Oṣùmọ̀ ìlú ọba kò ní kú ní láàbí wọ́n wà ọ̀rọ̀ mi. Òun ni gbogbo tí ọmọ ẹ̀dẹ́ ènìyàn bá ti ń gbé ìjọsìn ilé ni máa ṣe é ti gbogbo táwọn bá ń lọ́ọ̀kì fúnra rẹ̀ kì í kọ́ ọ́kùnrin. àná àwọn ẹgbẹ́ lónìí yàgùdú na ẹ̀yìnà rí mẹ́ta. àwọn kan bẹ́rù náà wọ́n rẹ̀ ènìyàn ẹni táwọn ń sìn ẹ̀ta ní táwọn ṣẹ́kù òun náà ń sìn nígbà táwọn àfẹ́yí dá sọ ọ́kùnrin àlè ti sọ ọ́kùnrin lẹ́yìn. àwọn míì àwọn méjì sin ìyá rẹ̀ ni wọ́n sìn táwọn ti bẹ́rẹ̀ àmù táwọn kódà ẹ̀rìn àwọn èdè yàgùdú ní màláìkà yàgùdú àti màláìkà àwọn ọmọ ti màláìkà nínú kóòtù màláìkà bá tó lè tó lè lá ọwọ́ ọ̀rọ̀ sí táwọn tẹ̀lé fọ́ gúdù òun ni tí àwọn èèyàn bá ti ń jọ́sìn fún lẹ́yìn ọmọ ọba iṣẹ́ tó ọmọ ọba ti káwọn ànájì ọlọ́ọ̀kan àti láì lẹ́lẹ́ ọmọ kò lè fi ní ọdún ilẹ̀ ní sáàbá sọ pé eré ilé ọmọ ẹ̀dẹ́ ènìyàn tí a ti ń tẹ́ ilé ayé ti ń parí lọ́wà. Ẹ̀ka tí ó fi ìlà láti fi àmà ti ń parí lọ́wà. Bí ò bá ti sá ọdún ìlú ìlà, àlẹ́kọ̀ọ́ máa wà ní ọ̀sán. Olùmọ̀tẹ́lẹ̀ fi kọ́ọ̀tì ní kọ́ọ̀lá bọ́ọ̀lá tí ní ọdún mẹ́rin dábàlá jáde. Àlẹ́kọ̀ọ́ ó ti tó wọ́n ti kó wá kiri fá òjú ọmọ náà fún ọmọ. Àlejò títà ìfẹ́lá rẹ̀ àlejò ìjà ọ̀la ìfẹ́ rẹ̀ tó wà lọ́wọ́. Ajẹ́pẹ́ tí ò ta omi ìlú ní ó wà lára àwọn sábà tí ní tó lè tí ó kún fà fọ́ọ̀mù ẹni láti ọ̀nà ọ̀ba. Gbogbo ẹ̀ka bá sábẹ́ kú ta omi ìlú ọkàn rẹ̀ kó tí lọ́dún ti láyé ló wà nílẹ̀. Tó bá kọ́ gbogbo wọn lọ́sẹ̀ ayé yòówó kọ́ gbogbo àwọn olùkọ́ tó bẹ láyé yìí ò ní tọ́jú wọn gbogbo àwọn tó tó bẹ láyé yìí ò ní tọ́jú wọn. ẹni sànú àwọn èèyàn ẹni bá fẹ́ sanwó lè rí inú sànú rẹ̀ ń ṣe dáadáa sáwọn òbí rẹ̀ ń da ohun mọ̀lẹ́bí pọ̀ àdúgbò tí sáyà máa ṣe pẹ̀lú ìjọba wáta kò jẹ́ ìbá àti ẹ̀bẹ̀ lọ kò jẹ́ ìdíná kò jẹ́ gbogbo ẹ̀ ìdáná àmọ́ àwa ń sàfẹ́ àdébìtọ̀ máa wà lọ sọ́dọ̀ káwá sàfẹ́kù gbogbo sáàkà yìí káwá sàfẹ́kù àwọn ọ̀kan láwọn ẹ̀dẹ́ ènìyàn wà yàkùrù ìbà ìjẹ ìbá màdájọ́wọ́ dáì ó tún jẹ́ ìsìnlẹ̀ tó ti bẹ́ẹ̀ àwọn nǹkan wọ̀nyí ti ń ṣe àwọn náńtítà omi ìsìnkú lára rẹ̀ ẹgbẹ́ mọ̀ńkánà bí kọ́ọ̀bì ìbìkọ́ ẹni tàbá wo bá ya rẹ̀ wò tàbá tí ó tẹ́kùnrù ìmáàlì kò ju èdè ọmọ náà tó lọ má àtẹ́lẹ̀ ìdáfọ̀lẹ̀ ìkẹ́rìnà ló wà nínú ọmọ wa kí ló fà sí mẹ́rẹ̀ ti dínkù tí ò fi ju ìjọba náà tó lọ má lọ́dọ̀ àwọn ààrẹ tó lọ jẹ̀má ìmáàlì èdè ìfọ̀ nínú ọjọ́ mẹ́rin ni a máa gòkè a máa tàbá tí ó tóbi ìmọ́ni ọ̀rẹ́ wà lè fẹ́ ìkúkú lónìí kó tí ọ̀la tó pẹ̀ lọ́lá sí kó tọ̀tọ̀lá tó pẹ̀ tó lòkè lórí ìmẹ́rin ìdáì ìmẹ́rin ìdáì lè bí ìtọ̀ ìkẹ́ tí máa ń fà sí máa ń yọ ọmọ ẹ̀dẹ́ ìyẹn ní kókè délé fún pẹ̀lú ìlà tọ́lọ́ ọ̀la rẹ̀ gbogbo tọ́lọ́ dára sí o àdúgbò ní mọ́ni akọ́nítà ó lè rà àti láti gbogbo tó láti wà lórí ìmọ̀lẹ́gbà ìmọ̀lẹ́gbà máa sábà sókè pẹ̀lú pàmàtì ìyẹn tí òjò náà ìmọ̀lẹ́gbà ìyẹn tí ó ti lágbára ti dé ìmọ̀lẹ́gbà ìyẹn jáde àwọn dáadáa táà ń ṣe òun lé àwọn tó ti ìmọ̀ ní ọmọ ẹgbẹ́ ni a máa wá dínkù ìmọ̀ ni máa dínkù sí máa fi à pẹ̀lú ẹ̀jẹ̀ ìmọ̀ ní tó kó lè tó fẹ́ tó bí ó ti bàrá wọ́n ti lọ́tọ́ láti ọmọ nínú sẹ́sẹ̀ nínú sẹ́sẹ̀ ogun ẹgbẹ́ ìmọ̀ ní kù lọ́mọ nínú sẹ́sẹ̀ nínú sẹ́sẹ̀ nínú sẹ́sẹ̀ ó ní wọ́n ti di ìmọ̀lọ́kọ́ wọn wọ́n á dẹ́rẹ́ gbogbo àwọn tá a tààrà lẹ́yìn kò bá ìmọ̀ nìyẹn kò bá ìmọ̀ nìyẹn ìmọ̀ ní kí n bẹ̀ lára rẹ̀ alẹ́bí sọ̀rọ̀ bá wà lọ sára fún wà lẹ́nu kí n bẹ̀ wà lẹ́nu náà láyé ní ajá dáadé ká láyé tó lè dáadé kò tó fẹ́ ní olúwa olúwa náà ò pẹ̀lú kò tó fẹ́ ní olúwa náà Orí òkèlè tó bá fèrè ní ọdún ẹ̀hẹ́n ilé ẹ̀tọ́ tó bá ti ní sáà orí ìlà olúwa ọlọ́run lè fi sínú náà yóò lọ ìyá ìná mẹ́. Òun bẹ́ẹ̀ ọlọ́run lè fi sínú náà sínú jáde yóò fi òyìn òṣèlú. Nínú pamọ́ kò ti fi àwọn. Nínú òkú kò ti fi àwọn òkú. Níjẹ́ ìbá gbogbo ẹ̀ṣẹ̀ tó bá tẹ̀ pátápátá ọlọ́run náà kò tún náà bẹ́ẹ̀ tó fi àjẹ. Wọ́n ti kó pẹ́nu náà tó. Ìfọ́sẹ̀ tàwùsì. Kó ìtàwùsì ọlá tàwùsì ń bẹ lára rẹ̀ ọlọ́pàá rẹ̀ lápò olóòrùn ẹni fún àjẹ́lẹ̀ nígbàgbọ́ wọn kò sí èsì àmọ́ tó pé tí ẹ pẹ́ta ọ̀rí ìlú bá ti lára rẹ̀ olúwa ìjẹ́lẹ̀ kó wá tó mọ́ ọ lẹ́yìn náà wò

àwọn ẹ̀bí tẹ́lẹ̀ ní ilẹ̀ tẹ́ fún olúlò lọ ìlara àwọn ọmọ tí ó á lè lọ ilẹ̀ lẹ́wọ̀ kìí tí wọ́n ti wọ̀n rẹ̀ àwọn tó ti bẹ́ẹ̀ ìkòkò tí wọ́n wọ̀ tó bẹ̀rẹ̀ ló wọ́n tó ti lò lórí ẹ̀. èyí ọkùnrin náà kọ́ bí àwọn jàrá bàtà àti ó lè fi àwọn ọmọ ọmọ tó máa ń bẹ̀rù ní kó tó ń gbó kó tó ń wáyà. jẹ̀mọ́ nínú

ومع fún ìyá nímọ̀ pọ̀pọ̀ ẹ̀gbọ́n ńlá ikú lè gbéjà lè gbọ́nà náà tó ẹni yẹ́ di ti ẹ̀kẹ́ sábàbò tún kẹ́ẹ̀kẹ́ lọ nígbẹ́ ọ̀sọ́kọ́ tó yìí máa ba gbogbo iná nìjẹ́ni yìí máa ba gbogbo táwa táàmà tábàbàrà tàòbí ìlú ẹwà lọ́wọ́ ti dùn. wọ́n jẹ́ lórí máa lọ lẹ́yẹ̀ fún òun tó nígbà tàbí ọ̀nà ẹ̀yọ náà ní ìgbà tí àpá àti ilẹ̀ ẹ̀fẹ́ wò yóò á gbà tí ilẹ̀ ẹ̀fẹ́ lọ sí ilẹ̀ ìgbà ìwọ̀ ẹ̀fẹ́ lọ sí ìgbà ọ̀gbẹ́ ìgbàlẹ́kọ̀ọ́. tàòbí ọlá ti ń bẹ fún tàòbí kò kéré. ìdá sábà mọ́lá ti bẹ fún gbogbo sábà bàbàrà kó rẹ̀ ká máa kó wá. ẹ wá wà lónìí sáàmù àtàwọn ìlú rẹ̀. ní máa tó ti sọ̀rọ̀ wá ní sáàmù kàrù kí ẹni ní ẹgbẹ́ kíkẹ̀. Sàmú ìṣẹ̀lẹ̀ ọ̀pá ọ̀rẹ́ ẹni ẹgbẹ́ ń pè sáà òní. Yóò àwọn ìgbẹ́ náà padà ti dàgbà bá padà ti dàgbà ó lè ní owó ti ti jẹ́. Ẹ̀wọ̀n ni wọ́n àwọn ọ̀rọ̀ bá fẹ́ wọ́n wá kọ́lé padà wọ́n kọ́lé lè gẹ́gùn náà. Wọ́n máa ń àlàbí àwọn àbàlẹ̀ lọ́sàájà wò bàbá wa àwọn èèyàn kọ́ọ̀tù tàwọn àwọn ọ̀nà. Tọ́wọ́ rẹ̀ ti pé lòdì kó ìlà rẹ̀ wọ́n sọ pé rẹ̀. Bí o bá ti táwọn ìlú kan lè lẹ́yìn. Bí o bá ti táwọn ìlú kan lè lẹ́yìn. Láti sọ máa lo mọ̀nkẹ́ náà fi kọ́ mi. Ìkọlà lọ́wọ́ dé. Ìgbìmọ̀ ìbẹ̀rẹ̀ ìjáfọ̀ lẹ́jẹ̀ náà. عليه يكون كل تعرض الله تعالى وقال لي ما لي شيء Ṣẹ̀rọ Mùsùlùmí ilé rẹ̀ fún ọmọ àwọn ọgbà fúwà. Wọ́n lọ́pàá ní sọ̀rọ̀ máa wà lẹ́wà sẹ́ta ẹnìkan mọ̀ sí, ó mọ̀ sí fún ọmọ mú, ìmọ̀ mú lórí ìwé ìmọ̀ mú máa mú, ó lù, ìmọ̀ mú, ó lù lù, ó tún mú, ó tún mú, ó lù lù. Wọ́n kú sàǹsọ̀ fún ọmọ òṣèwọ́n lọ́lọ́ sí o. Ìwé ni wọ́n lọ́lọ́ sí o dáhùn náà, ọba ìjọba nílù wọn pátánù ṣẹ̀ríà àwọ̀ ọ̀rọ̀ tí ó wá jọ náà pẹ̀lú ọmọ tó ń bí àbí àjẹ́ ìjọ. Àwọn ọmọ ìsìn mọ̀láìkà, àwọn ẹ̀rọ náà wọ́n dáhùn ọmọ ẹ̀. Ó àwọn ọmọ tí.

ọmọbìnrin àlẹ́kọ̀ọ́ kankan tọ́sí nínú náà ìnáwó ìṣẹ́gun lọ́ àwọn àkúrẹ́ ìnáwó ìṣẹ́gun lọ́ àwọn àkúrẹ́ ó ní bí ọlọ́run tó ní bí àmẹ́bí o àmẹ́bí ni wọ́n ti lè ní ìmọ̀ ìgbàgbé ìjáàyà tó bá ti dìná fún wọ́n sára ọ̀ tó kókó ìfún olùgbélòó dákọ̀ láìpẹ́. مؤثر لماذا؟ لذلك التوحيد هذا هو التوحيد ẹmọ́ tí wàá gbọ́ àníkẹ́mọ́ àwọn àtàkọ́ fẹ́ ìyá yìí ẹ̀lẹ́ jẹ́ ọ táńsọ̀ wà tàwọn ìlú ni àníkà àtọ̀kẹ́kù láwùjọ ilé ìtọ́kẹ́ pọ̀nà ẹ̀ wà jẹ́ àwọn àtàkọ́ ti wà sínú àtàwọn yìí àtàkọ́ ti wà sínú ti dé o mo ti sí gbẹ́rẹ́ o kí ló dé àtàkọ́ ti wà sínú àtúntò wọn mo ti sí gbẹ́rẹ́ o ẹgbẹ́ òkú ẹni ọmọ òkú tẹ̀lé náà lé ojú rẹ̀ wọ́n ti jẹ́ àbúrò gbogbo ẹni wọn bá fẹ́ rí mọ́ ọmọ fún báyìí ló wọ́n ní ó kàlẹ̀ láàrín kò sí sáré láàrín ẹwà àmọ́jọ́ bá lọ sí wà ní kò sí sáré ọ̀dẹ̀ ara tó máa lọ sí ìyá rẹ̀ wà sí sọ sí ọ̀gbọ́n ní ilé ìdílé lọ àwọn gbogbo ẹ̀ náà kọ́ ẹ̀bùn àwọn àyè tó wà ápọ̀ lọ́wọ́ àyè àyè tó wọ́n sàmúgbò fún wa. Wọ́n máa ń lọ sáré ìdílé lọ fún wa sí láwàá yọ̀ wọn ojú jáde ló fìlà oyin jẹ̀má ti máa ní o èyí ó lè dín ní ìlà oyin jáde mẹ́ wọ́n wà lẹ́nu ìtàwá bàbá wọn yàrá ó já ó ti fìlà rẹ̀ kó o bẹ́ẹ̀ ọ jáde mẹ́ èyí ni wọ́n bẹ́ àmọ́ ó mọ̀ mọ̀ ní àti ẹ̀dẹ̀ bẹ́ẹ̀ náà lọ sí ìlà wa sí ìlà báyìí ó yá oyin wa jáde oyin jáde ó mọ̀ ní ẹ̀kọ́ ibi ká gbìyànjú ẹjá fi ọlọ́ọ̀bá láso níbi ìkẹ́rẹ́ ìdáyé káwọn fi ìtẹ̀kàn ní ìfún fún díẹ̀ fẹ́rẹ́ mọ́tò àníṣe ọlọ́ọ̀bọ̀ ọlọ́ọ̀bọ̀ bá ṣe الذين آمنوا ولم يلبسوا إيمانهم بظلم أولئك لهم الأمن وهم يهتدون والله العظيم بعد ما كان في كلوريتي لا وجوري والله لا دوري التوحيد عادة الإنسان في هذا السيرية لا تبقى التوحيد oníṣẹ́ọ̀dì ìlúwà yìí abàtàn àjẹló òṣìṣẹ́ọ̀dì kẹ́ ẹ lọ sí gbogbo àwọn akáká sí kálọ́mọ ìṣọ́jà yóò ṣe òwe tó àti máa ń sọ àwọn ìgbà tí àwọn ìgbà wa rúbẹ lára wa iṣẹ́ ní ọkùnrin àtàwọn ìkọlù inú ọ̀sán ló wà gbogbo tọ́mọ èèyàn ṣe pátápátá ló wà jù náà gbogbo tọ́mọ èèyàn ṣe lọ́wọ́ inú ọkàn ni ẹni jàdí ti àríyàn kọ́mọ rẹ̀ àríyàn àmọ́ ẹ̀kọ́ yẹ ó ní àti kọ́mọ rẹ̀ ẹgbẹ́ lọ́ka rẹ̀ ìparí ní ọkà lọ́wà olúwa fọ́ ọmọ nípa olúwa ti wà á nínú ọbẹ̀ òkúta pé ọmọ mi káàbà ọmọ máa ó sọ lórí àti kí ajá tẹ́jẹ́ àti kí ìwọ́n gbẹ́jẹ́ sáwọn ọ̀rọ̀ á nínú pé àwọn tí wọ́n gbọ́n olùkọ́ tẹ wọ́n tẹ́gẹ́ wọ́n ti gbọ́dọ̀ káà nígbà wọn bẹ́ẹ̀ táwọn ìgbà wa kò sí táwọn ìgbà wọn ti wà ní ọdún tó àìsí táwọn oníkèdè mọ́ mi èèyàn lọ máa rọ́ lójú ọ̀nà tí táwọn ìgbà ti wà ọ̀gbọ́n àrí àwùjọ ní ti ọdún wa bẹ̀ tí ó ti ti ti ọmọ ẹni pẹ̀lú ṣọ́ọ̀ṣì láyé akẹ́kọ̀ọ́ ẹ̀rọ wáyà ni الذين آمنوا ولا يلبسوا إيمانهم بظلم أولئك لهم الحق وهم مهتدون wọ́n wá ní gbogbo àwọn tábà ní ìmẹ́rin tí wọ́n bá fi ẹ̀kọ́ tí wọ́n fi fa ìmẹ́rin wọn jẹ́ tí wọ́n bá ta wí ni wọ́n jẹ́ pẹ̀lú ẹ̀kọ́ olúwa ní wọn bẹ́ẹ̀ láwọn àmì àwọn ẹ̀wọ́ ní ẹ̀kọ́ bàbá rẹ̀ ìjọ ní wà láwùjọ wa wà á gbogbo ìjà ní àwọn láti máa ọmọ tá àti wà lónìí máa wọ́n táwọn àwùjọ àti ìjọba àwùjọ náà الحمد لله والصلاة والسلام على عشرة المرسلين نبينا محمد صلى الله عليه وسلم أجاب كل عمرا في الله وقال محمد صلى الله عليه وسلم تعرف عن الله محمد صلى الله عليه وسلم sọ fún ti dé òkè ó ní àbábọ̀ lè ṣe kò fi hún àkọ́fà ní tẹ̀lé ìlà ọ̀ṣí wà nínú kàfí sábà ń sọba àṣẹ ìdí tí ó rọ pẹ̀lú ọlọ́run kí ń kù láàrin yín ó pẹ́ kan àmọ́ dámà àníbi ó wẹ́ ju ojú ẹsẹ̀ àwọn òyìnbí kí ẹ̀rọ wẹ́ lápọ̀lọ́ wọn èyí máa wọ́n owó tó jẹ́ àwọn ó wá sí a lè ṣírí جعل الله جعل لله لا آخر àbábọ̀ ọgbẹ́ àbí ìgbàgbọ́ wá ní tẹ́bí sáàpẹ̀ ní sírí òun ni kí a wá ọlọ́run rí tí a wá ọrọ̀gbọ́n mọ́ ọba tí a máa ti ẹ̀rọ ilẹ̀ ọba àríṣọ́ ọkọ̀ ní ìjà tó kí kò fẹ́ ó pẹ́ láàrin ẹ máa kó tiẹ̀ sí dáa ó dé àbá pé kí kàn ní ìkọlájọ àkáǹtì على رأسه قلوب ويوكل قليله وكثيره في تذكر المشرك قال قبل في تطمئن قال قبل عليك أربع كثيرا من بارك اللهم إني أعوذ بك أن أشرك بي وأنا أعلم وأستكبر لمن لا يعلم ìwọ náà yóò ń wá ìsọ ọ̀dọ̀ wọn náà bá kúrò níbi ẹ̀kọ́ èyí tó pé wọ́n máa wọ́n lè kú bẹ̀rẹ̀ láìláì èyí ń sá àbúrò ti fún ọ náà bá wá gbogbo ọ̀rọ̀ náà bá tó ti fún ti lọ ẹbọ kí ìdàn bá ẹbọ tó lọ bẹbọ àbójútó ọmọ àdébìnrin ní wàá bá mi lọ àti àìsàn máa ń ti àdúrà yìí àti kékeré rẹ̀ àti ńláńlá rẹ̀ ọmọ àmọ́ ẹ̀yọ́ bẹ́ẹ̀.

wọ́n lọ pọ́ lọ́pọ́ fún àpò àwọn ẹbí ìta fún ọjà ẹ̀mà àtàwó ẹ̀mà àtàwó sí ten thousand fifty thousand hundred thousand one million orílẹ̀-èdè òmù ìgbìmọ̀ lè dá ìwọ̀ ilẹ̀ ìlú àwọn ẹ̀ pàdìjámọ̀ yẹn jẹ́ àwọn ẹ̀ wọ́n ti fún owó wọn ti pàdìjámọ̀ àwọn ẹ̀ wọ́n rà ìdí ẹ̀kọ́ ìdí ẹ̀kọ́ gbogbo tó tó táwọn ọ̀pọ̀ abẹ́yìn ìgbà tẹ́lẹ̀ pàwọ́ ìlú ọ̀pọ̀ ẹ̀mẹ̀wọ̀ kẹ́ ọwẹ́ gẹ́ àyẹ̀kọ́

photocopy ẹbá lẹ́mẹ́lẹ́ tẹ́ ẹgbẹ́ máa kọrí sí ọmọ àwọn rẹ̀ yóò ní lákọrí sí ẹ lẹ́mẹ́lẹ́ ó ti photocopy tẹ́lẹ̀ lẹ́ra ó ti ta ẹ̀ wọ́n tàbí wà látàlá ọ̀ sí o photocopy tẹ́lẹ̀ wọ́n tàbí kò ní jọ lójú photocopy lẹ́ra ọ̀nà one thousand forty thousand naira ìyá látàlá sí àbá ìjọba ìlàbá ẹ̀kọ́ ló tàbá wọ̀nyà ẹ̀ ń tàbí sí òun mọ́ kàmọ́ wáyé ọ̀ká yóò ọ̀ká jọlá nẹ́bí yóò ọ̀ká yóò ajọ́lá ní fún apariwo láti jọ sí wọn ọkùnrin ní mọ́tò rẹ̀ tẹ́bí lọ pé tọ́wọ́ fi sínú ìgbàmú rẹ̀ ọ́ mẹ́ta twenty naira àyẹ̀fẹ́ ra tó bá ìjà wọn jẹ. bí ẹ bá ní darú kan ní ìgbóhùnjá kó kájọ náà lẹ́bí tí wọ́n ń tà bí ẹ bá darú ẹ̀ tó fi dúró darú ẹ̀ àpọ̀jù àṣà kàmìlà. ẹni yẹn ó ti fi ewu lẹ́nu wá gbogbo ẹ̀mí ọlọ́run ti forí ilẹ̀ ẹ̀ tó kó dáadáa bá bá ti láyé ọlọ́run bàjẹ́. jẹ̀mọ́ ọdún àbẹ̀rù sàmì púpọ̀ àbẹ̀rù ọba ìfàlẹ́jọ́lá àwọn àbá dáadáa wọ́n àwọn afọ aláburú àbáwọn àtẹlẹ àbá ṣe pé táwọn iṣẹ́ táwọn ń gẹ́gẹ́ àmìlà àwọn bàtà ó lè mi gbogbo àbá àti máa gẹ́gẹ́ àti ìṣòro lè jẹ mi ṣé bàtà ó lè mi àbí yàrá mi ẹ̀ka lọ́dọ̀ wa àwọn bàtà ó lè jẹ ọ̀ọ́dẹ wúlò láyé tọ́wọ́ pé àwọn ọba ni wọ́n ti àwọn ọba sápá ẹ̀ lọ táwọn ojú ọ̀nà àwọn àbá ìyàrá mi pé àwọn ọba ni bàtà ó lè jẹ ayé rẹ̀ lọ́ka oúnjẹ náà wọ́n máa dúọ́lẹ̀ wọ́n máa dúọ́lẹ̀ ọlọ́pàá Amẹ́ríkà àbí ó parí ní wà lìyàwó ẹ̀dẹ̀wọ́ lọ́wọ́ ni. Ojú òṣèlú ojú lè ká àárẹ̀ ẹ̀dọ́ lọ́wọ́ tó dà pápátá ìlú ìgbẹ́. Ọmọ ìyá ni ọ̀pọ̀ wọn o. Àwọn tó ti ń lọ́kọ̀ wọn ọ̀pọ̀ ìyá wọn lọ́wọ́ ọlọ́run. Wọ́n sọ wọn lọ́wọ́ ẹlẹ́gbẹ̀rẹ́ ìgbẹ́ mọ̀fọ́dé. Wọ́n àlá àyè wọn sáàbì wọn sẹ́lẹ̀. سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك السلام عليكم ورحمة الله وبركاته